she she she she means wrong she means wrong ènìyàn mẹ́ta gba ìbéèrè náà àwọn mẹ́rin ṣi ìbéèrè náà ènìyàn mẹ́ta gba ìbéèrè náà àwọn mẹ́rin ṣi ìbéèrè náà